ó léwu ó ní kí n máa fẹ́ sí i olùdásẹ̀ ni pé ọba ti di ní àárọ̀ tàbá ti ń gbóhùn àwọn èèyàn tó ń lọ tó ń bọ̀ àárín mọ́lẹ̀ tó ń wọlé díẹ̀ ó ní kí n fọ́n fèrè yẹn lọ́dà nítorí wọ́n ti fọ́n fèrè yẹn ó làwọn sọ́jà ó wà nítorí wọ́n ti wá àlékún wọn lọ ó ló máa yìnbọn ẹ lọ bọ́ bọ́ mọ́ lọ́kẹ́ sóde wàhálà ó ní kí n tọ́ de mọ̀mí lẹ́sẹ̀ nǹkan ó ló mọ̀ tù ó ní ìjọba gan ó lè mọ́mọ́ sí nǹkan sí ó jẹ́ pé àwọn ìjọba àlùwà náà ṣe onítọ̀lọ́ bá dẹ̀ ṣe ti bá jáde ní mo wọ̀ náà jáde ṣe ti bá jáde ní mo wọ̀ náà jáde lọ́dà ó ní kí n bẹ̀rẹ̀ kí n tọwọ́ dínú bíbá tí nǹkan ṣe mí àdínú wọn mú sáà wọn gbé kí ni wọn ṣe lè fi wọn ní nù mí nǹkan tẹ̀ wí wọ́n sílẹ̀ wẹ̀ wọ́n sì kú wọ́n sóye bá nẹ̀rọ hmm. wọ́n bá di kìtìkìtì kàrà àbájọ ọ̀rọ̀ wa kẹ́yìn bọ́ sókè pa àwọn lẹ́tara yín gbogbo píìsì ti dàgbọ́ oníbíró ni nínú ká ẹ pa mí àbí kẹ́ ẹ gbé mi fún nàìjíríà pọ̀ pé mi ní padà sínú sẹ́yìn ẹ gbàgbé ẹ hmm. ní sèmi àdìsọ ọmọ aládùn <laughs> ẹ mọ mi ni ẹ jọ̀wọ́ mo jẹ fún ẹ ilé òní iná ni ìdẹ̀gbẹ̀ mọ mo ṣe tó lọ́ba dìjà mo ṣe dè mo gbogbo ẹ̀ sọ yẹn dára yẹn wọ́n bá wù yẹn yọrí lẹ́sẹ̀ lórí gẹ́mọ́ yọ èmi àti ọjọ́ púpọ̀ mi lò so gbàtà ni wò yẹn pọ̀ ntọ́ka yẹn ti pèsè òun ni kàkẹ́kẹ́ tọ́jọ́ tàbí wọ́n bá wà lọ́mọ tàbí jókòó mẹ́rin lásán ni àwọn ẹ̀ ń sọ fún pé lónìí jókòó wọ́n ní mi ní jókòó lónìí mi ní jókòó lónìí sẹ́ ọ̀pá mi ń kù síbi yá ọ̀pá mi ní jókòó gbàgbé ariwo ẹ̀ pọ̀ àwọn oníròyìn ti ń dé ìyàwó ti ń gbariwo mi ìyàwó mi ti ń gbariwo mi ń ta wọn ti ń ké ta pé wọn ti fẹ́ pa wọn á ń pe àwọn lọ́yà àwọn lọ́yà mi dé wọn á bẹ ọkùnrin kan ẹ lọ́ hẹ́ẹ̀dì gbogbo pèsè ìbẹ̀nẹ̀ wọn kékeré máa wá dé níbi dé wàá rújọ fún ó ní kọ́kọ́ yọ kíní yìí lẹ́sẹ̀ ó ní sunday mo ní ẹ olóṣù olóṣù mi lòlù tìlú mo ní mo ti lóṣù méje mi pẹ̀lú kíní yìí mo ni mi ò rí fámìlì mi kàkà mo ni mo dẹ̀ ìyàwó mi dẹ̀ mẹ́ta ó ní ẹ mo ní mo dé mi rí o ni mi rí àwọn mo ní mi o ó wá sọ fún ọ pé sẹ́mu pẹ́ ti dá wàhálà lẹ́nu sí ọkùnrin bá bẹ̀rẹ̀ wàhálà sẹ́lẹ̀ mú ó lẹ̀ lè mú ọdún sẹ́lẹ̀ padà sí i ó ní ṣe bí ẹ̀wọ̀n bí wọ́n ti ń tún ènìyàn tọ́kọ̀ àánú ẹ̀wọ̀n ni kí ni wá ní sẹ́yìn wòlé tẹ́sí ó ní kí n jókòó pé fọkàbalẹ̀ ó ní kí wọ́n yọ lẹ́sẹ̀ wáyọ ó ní kí mọ́sẹ̀ jẹ̀gbọ́n wọ́n ní mi ṣe jẹ̀gbọ́n ó ní kí ni mo fẹ́ mo lákọ̀ọ́kọ́ ni pé mo fẹ́ rí àwọn onímọ̀ àrí mi sí ọ lọ pé ìyàwó bá bí àwọn ṣe dúró sukúrú fún mọ́ ọmọ mi fún mọ́ ọ wà ní bára mi balẹ̀ wọ́n sọ fún ọ pé pé ẹ̀ mọ̀ sí gbà tó ní ìyàwó wà ní sunday ó ló ń bọ̀ lókè fún òní wákàtí méjì ó ń bọ̀ wà lọ yàtọ̀ pẹ́ ò dé padà wà mú rẹ̀ jáde ó ni kí ọ̀dọ̀ kọ̀ padà ló president sọ pé láti bóun ṣe sọ̀rọ̀ yìí lọ nísìnyí ìyàwó mi kọ́ mọ̀ gbóúnjẹ fún mi wá kí dẹ̀ mọ̀ jẹ kí bá ti jẹ tán àjọmọ̀ ṣe fàájì bíbá kọ́lọ́pàá dúró tiwa inú sẹ́ẹ̀lì yẹn mi ní padà síbẹ̀ wọ̀ òun amọ̀mí lẹ́yìn sí kí n wo ibi tó wù mí nínú gbèsè yìí ń wà mẹ́ títí títí àwọn fi mọ̀ kan náà fẹ́ sí lọ́rọ̀ ìyẹn ń kọ́ ọ ní ìyẹn náà dá ló dá ló sí kan ní kí n ta àṣìlẹ̀kùn oríṣiríṣi oríṣiríṣi ní kí n wo bíbá yẹn ó ní mo tíráṣì wà mẹ́ ẹ̀dì wà mẹ́ mo ní tẹlifíṣàn kan ó ní mo lè rà sí ó ní n fún yàrá òkú kan lọ tẹlifíṣàn wa mo ní mo fẹ́ lo fóònù mo fi sọ fún yàrá kọ́kọ́ lọ́ra wa mo ní president àwọn onímọ̀ sọ fún mi pé mo ti máa fẹ́ wọ́n fún mi níbà mo ní sọ mo máa ń mutí mo ní mi kì í mutí mo ní sọ mo ti máa fẹ́ mutí ìsọkún mo ní ohun tó máa ṣẹlẹ̀ ni pé ọkùnrin yìí ó ti gba owó lọ́wọ́ Buhari ó dẹ̀ fẹ́ pa mí ni ó ti ń dọ́gbọ́n kan fún mi láti fi jẹ́mẹ́ta èmi náà ń fura kọ̀dẹ̀jẹ̀ jáde wọ́n á ń rí àwọn àpẹẹrẹ kan pé Nàìjíríà ti gbowó fún un ó ní ẹ mo lè sọ lójú ọmọ ni mo lè sọ ó lóun kọ́ ni adájọ́ ó lóun lọ sọ fún president alọ mo pè mí àti ẹ̀pà ní kò sí wàhálà ó fún mi ibi tó dáa ní àjọkẹ́ ọ̀rà fóònù wa ara tẹlifíṣàn ara dstv wa mo ṣe bẹ́ẹ̀ ó wà pa wọn á gbé mi jọ kejì ẹni wa ni kàn lọ gbé mi o adájọ́ yẹn ni kàn lọ gbé mi wa àwọn ìjọba ti sọ sọ fún jọjẹ pé kó pè mí àtọlọ́pàá yẹn nígbà tílẹ̀ mọ́ wọn wọ wọn gbé mi jáde pé ìyàwó mi pé kọ́ tẹ̀lé mi àwọn ọmọ kan dàgbọ́n àfẹ́fẹ́ kankan ṣe mí à ń lọ dọ̀ adájọ́ ni ọlọ́pàá náà lọ́ọ́ gbogbo mi wá àṣìdéwájú adájọ́ mo ní adájọ́ ó tọ́ sọ mi níjọ́ kìíní àná tó fi gbé mi lọ prison ni pé ẹ̀yin ọ̀fẹ́ kí nàìjíríà ọ̀sìn kankan fún mi ó ní bẹ́ẹ̀ ni kí ló wà ní kí ilé ọ̀pá mi sínú ẹ̀wọ̀n ó ní ah ó fẹ́ pa mí wọn ló fẹ́ pa mí ọkùnrin tó dúró yìí ó ní oṣù méjì ó dè mí lẹ́sẹ̀ kò fún mi lóúnjẹ oúnjẹ tó wọn ń gbọ́ ọmọ ń fògùn sí ọlọ́mọ ń fògùn sí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin kan nù bísí yẹn ló yọ mí ọbẹ̀ mi oníkìlì mo fẹ́ mo ní mo fẹ́ kẹ́ ẹ gbé kúrò lọ́dọ̀ mi kọ́tà wàlá ẹ bá ń gbẹ́ lómi wa olóòní làwọn gbogbo mẹ́ wọn sọ fún ọkọ̀jú sí oníṣọ́ gbọ́n tọmọkùnrin yẹn sọ onírọ̀ yìí wọn pa mọ́ wọn ní ọlọ́run rí pé mi àrọ́mọ pé ó dé mi lẹ́sẹ̀ fún sùn méjì ọ̀rẹ́ fún mi lónìí oúnjẹ tó wá ń gbé fún mi oúnjẹ tí mo fura sí pé wọ́n ń fòkun sí ó ní kí mi máa wọlé ó ní president sọ pé kò wọ́n lu yọ kó mbẹ kó wọ́n fún mi lẹ́nu mi ẹni táwọn bá wá gbé wá yẹn tó bá tún sí bẹ́ẹ̀ ni wá ni mo fẹ́ rí george ọlọ́pàá ògbèmí wa ló mi dùn nígbà tó di ìrọ̀lẹ́ mo gbẹ́rù mi wá ẹ̀tọ́ wá gbé wá yẹn kó wá bá mi ni ohun tí n bá ti fẹ́ mo sọ fún un wọn lóhun tí mo fẹ́ ni pé àwọn àlejò mi bí àwọn bàbá bá jà kí tó yìí wọ́n fẹ́ wá rí mi mo ti ní ti fóònù pé gba àwọn mọ̀mọ́ ń gbà yẹn pa àwọn yẹn ó ní ìjọba ní kò ń fún mi lọ ọ́fíìsì kan mi bá ní mo gbàlejò ló ṣe kan ó ní torí bá ń fọ́ mi ìsọfóun òun fún mi lóògùn dọ́kítọ̀ wa jẹ́ kí mi ó ní kí n mọ́ fà á làkàkà ó gbọ́n tí bá ti ń fẹ́ kí n mọ́ sọ fóun wọn á dẹ̀wò ńjọ kan nígbà tó ti bí aago mẹ́jọ alẹ́ èrò ìfowó fún mi náà bẹ̀ aago mo ní wá wá wá wá wọn ló jẹ tó pé fún mi wá lẹ́gbẹ̀ẹ́ ọ̀dà wọn ló sì ló ti bá fẹ́ kí n mọ́ sọ ó ní ó ní mo ti wá pè yàwó mi pé kọ́ bá mi ro àmàlà tó dáa nígbèjì yóò ní ọba jẹ bẹ́ẹ̀ bá jẹ jẹ ó ní mo sì wà lórí kíkọ́ ọmọ gbèrò lóru ó bá gbọ́ ká àwọn gbogbo ẹ̀ ní ó lọ sílẹ̀ kù tóbi ọ̀sẹ̀ kan ní wà bí tí mo mọ̀ wà aago méje lẹ́ máa tìmí n fẹ́ ka mọ tìmí bẹ̀rẹ̀ aago méje fẹ́ mo wà ń bẹ̀ nígbà fẹ́ mo dada bí aago mẹ́ta o hmm, ó ní mo la ó tún fún mi lẹ̀ ó lè mi nìkan kí mo ṣe ló ń tẹ́ wá ti di láàárọ̀ kí mo pè ó àjọmọ̀ ayò àjọmọ̀ wo bọ́ọ̀lù ẹ wo títóbi ọlọ́run ọba ẹ wo àdúrà àwọn ìyá mi gbogbo àwọn ìyá fásakín gbà yẹn wọn á pe gbogbo àwọn ọmọdé fásakín yẹn wọn làwọn ọ̀dákẹ́ àdúrà ńlá àánú ọlọ́run gbà sí i so kíní yẹn wàá mú mi débi pé mo rí pé bọ́lọ́run ṣe dà mí ni mi ò ní àbámọ̀ pé mo sì Yorùbá nìsan so gbogbo ẹ̀yin tẹ wá ẹ̀yin tẹ dúró tì mí jùlẹ̀ ara mi wò ọlọ́run bá mi dúró tì gbogbo yín ọlọ́run ò ní fi yín lẹ̀ ẹ̀ ní dààmú láyé gbogbo nǹkan yín lójú ayé kò ní bàjẹ́ lójú yín gbogbo àwọn ọmọ tẹ̀bí ní òjì yín ẹ̀rí sùúrù ẹ̀rí òkòtẹ́lẹ̀ gbogbo èròǹgbà wa lórí pé bẹ́ẹ̀ dà fún ẹni pé bílù wa bá da kò sí náà sí ń bíbá ọlá pẹ̀lú wa ò da àfi wà bíbá yìí ọlọ́run bá tọ́ wá ní àánú rẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá tọ́ láàánú lọ́dọ̀ yìí ta lọ sí lánàá yẹn abẹ́lọ́hùn tì ọlọ́run ti dá wa lóhùn pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run àtìlẹ́yìn àwọn tọ́lọ̀ ń kulẹ̀ ẹ lọ́wọ́ ọdún yìí tó parí àárí ànúgbà ló gbogbo alágbára ayé tí ó dúró ti wà láti rí ànúgbà. lórí ọ̀rọ̀ yorùbá wa yìí àfẹ́rẹ́ ànúgbà ọlọ́run kò sí wa. tó wọn á yìí bàbá mi ẹ̀ mọ̀ mi ẹ̀ mọ̀ jẹ́ kọ́ rẹ̀ ẹ̀ jẹ́ ká ṣẹ̀ra wa lọ́kàn jẹ́ ká ṣẹlẹ̀ wà lọ́kàn ọlọ́run ní pa ẹrẹ ọmọ tọmọ ọlọ́run ní pa ẹrẹ gbogbo àwọn ọmọ tẹ ẹ bí láṣẹ ọlọ́run ẹ jẹ wọn àtọkùnrin àtọkùnrin tẹ ẹ ní ẹ ṣe wàhálà tẹ bí tẹ tún wá ṣe wàhálà lóyè wọn pé alójú ọ̀pọ̀lọ̀ tì mí ojú ò ní tì lórí àwọn ẹ̀láyà ojú ò ní tì lórí àwọn ẹ̀láyà mo fẹ́ kẹ́ ẹ ká sọ̀rọ̀ àwa lọ́kàn ẹ kí a sí bá a ṣe ń bọ̀ bí o bá ní sẹ́ni ọ̀nà kò fi ọlọ́run búra fún mi. yorùbá nìsín ó dàbí àwàdà lójú àwọn yìí bí sàwàdà nkátà máa gbà ni ọlọ́run tó ní mímọ̀ wá gbà yorùbá ó òmìnira ní sẹlẹ̀ nàìjíríà lórí ọ̀rọ̀ òmìnira ọ̀sẹ̀lẹ̀ lórí ọ̀sẹ̀lẹ̀ ni káwọn yorùbá dìde mọ́ spark báyìí sẹ́ ẹwú ni wọ́n pè wá wọ́n ní yorùbá àwọn alàkọ́ ilẹ̀ haúsá wà fẹ́ dánwò tó wọ́n fẹ́ dánwò tó wọ́n fẹ́ dánwò tó wọ́n bẹ̀.